rántí nínú sáà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n bá sọ nínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ náà ni pé wọ́n sọ fún fíńgà tó bá bẹ̀rẹ̀ ẹran ó bẹ̀rẹ̀ ẹran rẹ̀ pẹ̀lú àlùwàlá àlùwàlá tó ṣe láti pé lẹ́yìn rẹ̀ kó dojúkọ àlùkébìlà wọ́n sì tún kọ́ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé nígbà tó bá bẹ̀rẹ̀ ẹran ẹ̀ ti tẹ̀gbé ẹ̀ láti fi mọ̀ pé ìjọba lórúkọ ló tẹ̀gbé rẹ̀ قبل سوى من حديث رفاعة ابن رافع قلنا لك قصيفة الله أكبر أتما شكرا رسول الله صلى الله عليه وسلم في قفك الزبار الله من القرآن أتما من رواية من قلنا برك إليه قلنا لك قفك فاتحة قال النبي صلى الله عليه وسلم ثم ثم اقرأ ما تيسر معك من القرآن kan tó bá rọ ọlọ́run tí ń bẹ pẹ̀lú ẹ nínú àkùrán tí ń bẹ pẹ̀lú rẹ ó ní í ṣe pẹ̀lú pé aha sórí ilé ìtumọ̀ sí pé nígbà tó bá fẹ́ kírun ohun tá aha sórí nínú àkùrán ńlẹ̀ ńlá ń fẹ́ bá gé kìí ṣe ń tá aha sórí tàbí ohun tó ṣe pé bóyá aha adáadáa kìí tá adáadáa ńlá ń fẹ́ ká máa ké nígbà tá máa kírun lẹ́yìn pàtàkì. lẹ́yìn rẹ̀ wọ́n ní ìmọ̀ọ́sà àti tọ́kùnmá ìnàrọ̀ ìhà lẹ́yìn náà wọ́n ní kó rúkú títí tó fi farabalẹ̀ ní rírúkú rẹ̀ eléyìí ó jẹ́ ti àrùkú láàrin pé kílà ti sọ̀rọ̀ ẹ̀ sáájú ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ọ̀kan sí alẹ́ mìíràn. tẹlifíwẹ̀ náà ètò túmọ̀ sí ká farabalẹ̀ ètò kíta láti rúkú ta rúkú láti gbórí sókè àbíká láti fẹ́ sojú ta fẹ́ sojú láti gbórí sókè gbogbo eléyìí ń bẹ nù pẹ̀lú ọjọ́ ọ̀ràn yẹn kíkà mójútó nínú wa yàtọ̀ sí bí a ti ti sọ ní alimẹ́ta lọ́hánẹ́fẹ́ ibi kìí ṣe dandan oníkíkà farabalẹ̀ sábà ti rò kú àlùkòrí sókè lẹ́ẹ̀kan náà ilé ìtàkùrọ̀dọ̀ wa ni mùsùlùmí àtẹ̀wé Muhammad sọ̀rọ̀ àdìwà òṣèlú. lẹ́yìn rẹ̀ ثم ارفع حتى تعتدل قائمة nítorí sókè láti rògbò títí tó fi dúró dọ́gba lọ́lọ́sà jésù á rí i pé ní ìgbà tí ó bẹ̀rẹ̀ rún ìdúró ló fi bẹ̀rẹ̀ ẹ̀rọ ìdúró iná ló fi ké suratul Fatiha ìdúró náà ló wà tó fi ké sóra lẹ́yìn Fatiha lẹ́yìn tó rò kó wọ́n ti kókó gbórí sókè kó dìde dúró eléyìí fi hàn wá wípé lábẹ́ òfin kò sí ìyàtọ̀ láàrin ìdúró tá a dúró síwájú ká tó rò kó ọ̀rọ̀ àti ìdúró tá a dúró lẹ́yìn rúkú ìkíní kejì wọn orúkọ tí ń jẹ́ ni kíni alqiyam orúkọ tí ń jẹ́ ni alqiyam torí ẹ̀ bó o ti ṣe ṣe síwájú kó tó rúkú tó jẹ́ pé ìdúró ló wà bẹ́ẹ̀ náà la fẹ́ kó o ṣe lẹ́yìn ìgbà tó bá kúrò ní rúkú nítorí pé ipò yẹn náà rúkú ìdúró náà là ń pè é eléyìí ló fà á ó fi jẹ́ pé ńgbà tí àwọn olùmọ̀ sáṣe apọ̀ ẹnu nípa ìbò láàmú àti ọwọ́ wa sí ní ìgbà tá a bá ti dènà ró láti òkú ọ̀ láti da owó ìpadà ni sí igbá ẹ̀yà wọn tá a gbélé tẹ́lẹ̀ àbá kọ owó ìsílẹ̀ nígbà ríkà. tó sì yé wa nínú táwọn olùmọ̀sọ mẹ́ẹ̀. ó ní pé ìyapa yẹn sábàbí rẹ̀ ní pé ṣé ń tá a ṣe lẹ́yìn ìgbà kúrò nínú ni ń pè é àbí èsè dúró. ẹni tó ní èsè dúró ni wọ́n ń pè é ó ní àwọn olùgbọ̀nsẹ́sì ní ètò àti kátólùkù ìdúró ni ètò àti túnṣe lẹ́yìn òkú ìdúró náà ni wọ́n pè náà wọ́n ní alukọ́wùlù fi kìyàmí alukọ́wùlù fi kìyàmí ọ̀kọ̀ kíkẹ́ dá sọ nípa àdúró kan náà láti sọ nípa àdúró míì eléyìí tó túmọ̀ pé máa kọ́ bí lọ́rọ̀ kó wáyé.

ثم من حديث وائل بن حجر رضي الله عنه أني أولي النبي صلى الله عليه وسلم ní ìdúró lórí ìrún àyà àfikọ́jẹ́ pé wọ́n ká ọwọ́ ọ̀tún lórí ìtòsí wọ́n gbé lórí gbáyà àárín wọn ní ìdúró lórí ìrún àyà àfikọ́jẹ́ pé wọ́n gbé ọwọ́ ọ̀tún lórí tó lórí gbáyà tẹ́ńtẹ́ ń bẹ síwájú ìdúró pé ti ń bẹ lẹ́yìn òkú náà kọ́ ìdúró lò kò sí àtúntò láàrin méjèèjì nìyẹn. tó eléyìí lọ́dọ̀ ló ti bẹ̀rẹ̀ ẹwà àbíkẹ́ ìdúró ni wọ́n pè ó túmọ̀ sí pé ìdúró náà ni wọ́n máa jẹ́. lọ́wọ́ padà sínú tíra tó ti mẹ́ta bọ̀ hànàfẹ́ gẹ́gẹ́ bí tíra تبيين الحقائق شرح لمز الدقائق إنه كراية وأني نظر نعم إن جنب لا يقوع أو يكون قيام أو يكون كني قومة àwọn ń pè ní ọwọ́mà kan ọwọ́mà kan ní àwọn òkè tẹ̀síyà àtọ̀tẹ̀ tẹ̀síyà ní tọ́wáwì tẹ̀yà ńlá tẹ̀síyà حتى تعتدل قائمة ولا مشاحة في السلاح nítorí yẹn pé nù òṣùpá wa pè bẹ́ẹ̀ wọ́n ti torí ẹgbẹ́ wulẹ̀ máa lura wọn. Ìṣòro ìdílé lẹ́yìn ẹ̀yìn pé ní kọ́ọ̀mà àwọn àpò ní kéèyàn láti ṣùkà. torí ẹ̀ níbẹ̀ yẹn àwọn tó ń gbé tó bàtà àwọn fífi ní kọ́ọ̀mà ẹ̀ bá kọ́ ọ ní pé ìdúró ni tó ti pé àtìkí àkùrọ̀ á níbẹ̀ àkìyèsí ti àkọ̀mọ́kọ́lọ̀ nínú ẹ̀ làwọn ti pè ní kọ́ọ̀mà pé kìí ṣe ìdúró agbọ́kùnrin kí àkùrọ̀ á nílẹ̀ rẹ̀ kú ṣé ìwọ́n á sàkọ̀mọ́kọ́lọ̀ níbẹ̀ lórí rẹ̀ ẹnìkan nínú àwọn ọmọ tó náà tún kọ àkọlé lórí ọ̀rọ̀ tó àná sí náà nínú àwọn ànàbíyà náà ó ní á ọ̀rọ̀ yìí kò ṣeré yìí. nítorí pé kí ẹni tó kí òun wá sí سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ẹni tí kò ní parí gbólóhùn àfinibò àfinibò sísẹ́mi àwọn ọlọ́run ẹ̀ṣẹ́ mi là tẹ́lẹ̀ ní àfigbólóhùn àkọ́mọ́ tọ́ ẹ yóò bá jẹ́ bá àwọn olùkọ́ wa sọ̀rọ̀ kan náà ọ̀sẹ̀ kan lẹ́yìn yóò kórè àbí dúró wọn sẹ́nu kan náà ọ̀sẹ̀ kan lè rẹ́ yìí àbí gbọ́dọ̀ àkọ́mọ́kọ́lọ̀ olùkọ́ yẹ fáyì náà wọ́n dà o. rẹ̀ kìyàmù náà ló náà mọ̀ ẹ̀jẹ̀ wọn làwọn pè ní kọ́wọ́má nítorí wọn ìka alukurani bẹ̀ kò sì sí gbólóhùn àkọ́mọ́ bẹ̀ ọ̀kan nínú àhànàfíà náà wá pèsè àbà ẹ̀wò dáadáa wọn nítorí pé ẹni tó sọ sọ ní àlọ́ ọ̀rọ̀ mùhàmmad àpò ní parí wíwí rẹ̀ àfi ní dúró. níbo ni ó ti wá fi ẹ̀sùn sọ rabbana wa lakal hamd tí ìbá ti dúró. yàtọ̀ sí ilé ẹ̀gẹ́ tuntun rabbana wa lakal hamd láti rí ilé náà tuntun mà àwọn pẹ̀lúkọ̀ tó wà sánà tuntun ní káró. àmì kẹ̀kẹ́ ló ń tẹ́lẹ̀ bá mi wá ọ̀rọ̀ tẹ̀lé gbogbo ilé ìrọ̀kọ́ kí mi tí kì í ti tẹ̀sí. ما كان من السماوات ومن الأرض ومن ما بينهما ومن ما شئت من شيء بعد أهل الثناء والمن أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا يرفع ذا الجد من كذاب بقولين sẹ́ẹ̀tì gbọ́dọ̀ àkọ́mọ́ ẹ̀sìn mọ̀ kórìkì sànù nínú àwọn oríkì púpọ̀ tó wá látọ̀dọ̀ àlẹ́ mùsùlùmá àti màtí wọ́n máa wí ní dúró yìí. Ìrẹ́ mi ti jẹ́ pé gbogbo tí wọ́n ti torí rẹ̀ pé ìdúró yẹn tí kìí tẹ̀ dúró fẹ́ẹ́ ìjọba mẹ́. Eléyìí tí wọ́n sọ pé kìí tẹ̀ dúró là ń pè é láì kò yànnà kí lọ́pàá tó rẹ̀ sí pé dúró oníṣègùn àgbà níbi ìrún tiwọn. nígbà wọn kò kọ̀ á kò kọ̀ á wo ń bẹ̀ wọn ò àwọn àlàfíà. torí tí a máa gbọ́ láwọn sọ ìwé rẹ̀ àlàfíà tó lọ rẹ̀ sábà tí àlàfíà nìkan ni kò kọ̀ àwọn yòókù ń kọ́ jù hàdá. nígbà wọn kò kọ̀ wo wọ́n yẹ

ẹni dúró bọ̀ láti ká ọ̀rọ̀ àmì ẹ̀kọ́ ọ̀sà kọ̀ dúró àwọn lù dúró bá nínú àgùrá ni mẹ́ wọ́n ìwà àtàkọ̀ mẹ́bẹ̀ náà lọ́tọ́rí di eléyìí ẹni tí wọ́n máa lé lórí kọ̀ lágbára rárá tó ti bá tòmí dà tí ẹni tó sọ yìí kó dá ọwọ́ padà kò tó wọn bá sọ yìí pé àìdáwọ́ padà síbẹ̀ lẹ́yìn òkú bídíà òtítọ́ sẹ́ni tó sọ yìí pé òní dá padà òtítọ́ sẹ́ni tó sọ yìí pé ọ̀gbọ́dọ̀ ká lórí ara wọn tó pé kíka lórí ara wọn kí ni ìgbèdà abẹ̀dẹ̀ tọ́tọ́ sí. because ìjọba ló pè fún náà tó pè bídíà kó ló lè sọwọ́ tẹ́lẹ̀ tó ọ̀dà alẹ̀ tẹ́lẹ̀ náà náà òkúkú dà alẹ̀ nítorí kí ni àwọn ìwáyà ẹlẹ́sìn tó máa ń tẹ́lẹ̀ lọ pé wàá ti tẹ́lẹ̀ títí tí mo gbé ló padà tó tó wà tẹ́lẹ̀ níbo wà lọ́wọ́ wà tẹ́lẹ̀. ẹ̀yin tí mo ní àyè tí ọwọ́ máa wà náà ló yàtọ̀ síra wọn taba wà lò onígbàwó ti wà taba rúkú onígbàwó ti wà taba jókòó onígbàwó ti wà sábà ń tìdí onígbàwó ti wà sábà ń lọ forí kalẹ̀ onígbàwó ti wà àbí bẹ́ẹ̀ kọ́ ni ọwọ́ yìí wà nípò kan àmọ́ ìdúró ẹ̀kọ́ àyè nìkan jẹ́rìí ti jókòó ti wà yé nìkan. tọ̀rọ̀kútọ̀ ti jókòó láàrin orí méjì ibi tọ́wọ́ wà iná ni ọ wà tí wọ́n bá jókòó nínú kò di àtàyà. Àná lọ káwọ́ tó ń bọ̀ Ìfẹ́ dáná ló ti kéde. ti ti wá bẹ́ẹ̀ náà ni ní tó bá jẹ́ pé lọ wà. láyé ọwọ́ náà kọ́ Tòkí wọn ló dé tó fi jẹ́ pé ìdúró léyìn àti wọn kékeré àtiwá wọn hàn lórí wípé ká má ṣe yàtọ̀ láàrin tọ́jọ́ ra wọn ká sì má fi tí ọ̀jọ́ ra wọn wéra wọn. ìrẹ́ ìdúró lélẹ́ ìdúró lélẹ́ yìí náà wọ́n ní ààrẹ ní tó sọ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ láti sọ pé bídí àtọ̀lẹ̀ ààbò rẹ̀ sí kò sì fi máa máa máa sọ wọ́n ní àìmọ́ máa máa sọ ọ̀dọ̀ àlẹ́ tàbí ìfẹ́ tó wù ẹ̀ tó bá wù ìrẹ́ ìfẹ́ ti sọ náà àwọn atúnrẹ́ lòmìn lòún sọ. sẹ́ni kankan sọ kò lè ti dànù nítorí pé àìrẹ́ni tó sọ kò túmọ̀ sí pé nìkan sọ. tó a ti mà nínú òfin ìṣẹ̀lẹ̀ rà ike tí títẹ̀ nínú mọ́tòlá tó bá wà ẹ̀rí kan wá ní ní gbogbo òdúró àárín àbí tó dúró lórí àbíbá yìí. tó a ní pété ìdí rẹ̀ kí n lọ ìṣẹ̀lẹ̀ àní pẹ̀lú ìdúró tó síwájú rẹ̀ kó lọ́gbà nírò yàtọ̀ sí ti ń bẹ lẹ́yìn rẹ̀ kó àkẹ́rì òtún wà kò sí sẹ́yìn yẹn torí ẹ̀ ló ti jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ fẹ́ni tó dáwọ́ padà sí orí gbáyà rẹ̀ lẹ́yìn òkú kò sí fẹ́ni tó dáwọ́ rẹ̀ lẹ́yìn òkú ẹ̀ wọ̀ wá. àdúgbò máa sọ̀rọ̀ sọ̀rọ̀ àrẹ ló pé wọ́n ti pè mí dà táàrí táàrí ni nà kólú ni yóò kọ́tù mi kọ́ òrìgì wọ́n yọrọ̀ ìlà wọ́n á fi bàtà lọ́kọ̀. kò ọ̀tọ́rọ̀ tó tá a lè do ọ wà bẹ tá a ti kà á yọ wà bẹ ẹ̀yà ti kà á àlẹ́ yọ amẹ́ sọ̀rọ̀ wà ló sọ̀rọ̀. ètò wọn lọ sí ilé yìí ó náà lọ́rọ̀ alẹ́ mùsùlùmá àṣẹlẹ̀ tó ní fún mọ́rọ̀fà àtẹ tẹ̀tẹ̀ di la ọ́ lẹ́yìn náà gbórí sókè láti rúkú síbi tó fi dúró dọ́gba dúró yìí. tó mọ́tò lẹ́yìn náà tó bá ti dúró dọ́gba ẹ̀ أنا أنا أقول سمع الله لمن حمده قلت ربنا ولك الحمد واستغفر في الجماعة إليه الإمام إليه الصوم وأتوقع في إليه nítorí tí ìdáhà yìí tọ́ka sí nínú àdéhùn gẹ́gẹ́ bí àwọn olùmọ̀tò ti sọ onáàlùkẹ́ ni wàjúbà tó sọ́lá àrùkánu sọ́lá ọ̀rọ̀ ìwò sọ́lá máa ń lọ́kùnkẹ́ mi kò tó sọ́lá lè tẹ̀kùn sọ́lá tó sọ́lá àtẹ̀. àwọn tó jọra orígun tó ṣe pé bá ṣe ìrùn òní jẹrùn ànábì tó kà lórí tẹ́lẹ̀ nìkan sọ pé tọ ọ̀pá lílé nígbà lọ ẹ láti sẹmí àwọn ọmọ amida ẹ ti máa sọ̀rọ̀ fún ẹ kò sínú àdé fa àwọn sọ pé ti kan mi ọ̀pọ̀ wa arákùnrin tí kìí ṣe súnà ló fi lẹ̀ àbí àwọn kọ̀bọ́ọ̀dì lànàbì tó sọ pé òfin ti rùn dáadáa. ó túmọ̀ sí pé mímẹ́ ẹtí rùn rẹ̀ mẹ́rẹ̀ ó ní ṣe pẹ̀lú wòkúrò xalẹ̀lì fi sọ̀rọ̀ àti yìí fi jẹ́rẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀. ṣé mímẹ́ ẹ̀yẹ ọwọ́nù rẹ̀ lágbára tí kò fi àwọn ọ̀ràn ẹ̀ tó fẹ́ kó ṣe. bí gbọ́dọ̀ pé ó ti jàpùjàpù ni kò fara balẹ̀ kí irú kọ́pọ̀lọpọ̀ tí wọ́n kí òun lónìí tó jẹ́ pé wọ́n á ti kó àwọn àrùn yẹn jọ dáadáa àsìkò tó bá fẹ́ kí bóyá tó mú aṣọ màlúrí ìṣẹ̀ lónìí wọn bọ̀ wọ́n fẹ́ kí òun bọ̀ ẹ̀rọ lẹ́nu láàrin tó mẹ́ta yóò ti dé ẹ̀ẹ́dì kíkẹ́ àlàyé ọ̀gbà tó kú. Ìgbẹ́ bọ́ọ̀lù ọ̀gá ìgbà tó lọ bí iṣẹ́ fọ́nà ọ̀gbà. Ẹ̀ẹ́dì mẹ́ta ló ti ti kí gbogbo àwọn rákà yìí tó irú rẹ̀ ni ṣe ọmọ ọmọ ọ̀sẹ̀ tó kó tó parí ìkọ́ ọmọ tó bẹ̀rẹ̀ sí ké fàtíà tó nínú àwọn eléyẹn ìdáṣẹ ó ti pa àwọn ìtọ́jọ́ ọ̀ràn àyàrùn ó ti pa wọn sí ẹtú bá ti pa ìtọ́jọ́ ọ̀ràn sẹ́yìn pé tó súnmọ́ jù tó bá ń wò yẹn lọ́ọ̀kan láti ṣèdájọ́ kó kírun kó kírun òun náà ní sábùkù bá wọ ọ́nù tó jẹ́ ọ̀ràn máa lọ́wọ́ yéésì pé bóyá kò ti tẹ̀sí ìdòfin ẹni òkú kò ti tẹ̀sí ìdòfin ẹni sòdò eléyìí ń kó lòdì fẹ́. pọ̀tùrí pé kírun tó ti ṣe ó ti rò kú báyìí. kò dúró ó ti lọ sọ́wọ́ sọ̀rọ̀ àti ìrùn lélẹ́yìn. náà fi sá pọ̀ títí ìrùn lélẹ́yìn. sọ̀rọ̀ ẹ̀ kì mọ̀ fáwọn ẹ̀ ti bẹ́ẹ̀ lọ. abẹ́jọ́ kúrí kalẹ̀ lákòókò tí kòkó jókòó ní ọmọ ọkọ̀ tó fi torí náà láì ó tún kórìí lọ kíákíá pé ìlú wọn pọ̀ bàjẹ́ ìlú eléyìí ó ti hàn sí ọlọ́ọ̀kan pé eléyìí ń kọ́ òkírun ó ń ṣeré ni. wọ́n ní tó mẹ́tíọ́dù hàtà tọkọ́mọ ìlànà sàdídà wọ́n ní tó wọ́n forí kalẹ̀ lẹ́yìn rúkú forí kalẹ̀ wà á máa bẹ ní ìforíkalẹ̀ títára rẹ̀ ó fi balẹ̀ lórí ìforíkalẹ̀ máa bẹ ní ìforíkalẹ̀ títára rẹ̀ ó fi balẹ̀ nínú ìforíkalẹ̀ tó tí wọ́n ẹnu ní ọ̀hún máa tún máa bá ìforíkalẹ̀ ó kẹ́rù pé sábà ti fi oríkalẹ̀ láti di kíákíá lá kí á máa mọ alọ́kàn wa jẹ́ náà àsìkò tá a rò kó ẹ̀jẹ̀ á jẹ́ ọwọ́ alọ́kàn wa pé mo tẹ̀ kọ́ lọ́rùn ẹlẹ́dàá mo tẹ̀ fọlọ́run ẹlẹ́dàá mi sẹ́mi kọ́ ẹ kí n farabalẹ̀ àbí ẹ kí n farabalẹ̀ tó ẹ kí n farabalẹ̀ ẹni tó tẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ ẹ kó lè farabalẹ̀ ẹ wọ́n kí ẹ bá tọ̀balẹ̀ sí àwọn èèyàn máa tẹ̀ tó o ti tọ̀balẹ̀ ẹni tó ń tọ̀balẹ̀ fún kí ẹ kúrò lẹ́ta wọn ò tí ì rí ọkọ̀ tọ̀balẹ̀ dáadáa ó ti dìde kíákíá pé a ah, tó ń kí mi náà nìyẹn dábìlì wọn fi kí n tọ̀balẹ̀ mẹ́rin mọ lọ́rọ̀ bọ̀ tó dọ̀bá lẹ̀ mọ lọ́rọ̀ bọ̀ tó dédé tí lọ́rọ̀ bọ̀ dédé dọ̀bá lẹ̀ tó dọ̀bá lẹ̀ mẹ́ o so that wàá fi prove wípé yẹ o fi kún gbólẹ̀ báwo wá ń tó báwo wá ju ọlọ́wọ́ bẹ́ẹ̀ lè ta ọlọ́wọ́ bá tó dá ọ ọlọ́wọ́ bá tó ní kó gbára dálẹ̀ fún ọ látàrí nítorí kalẹ̀ ọkọ̀ forí sọ̀rọ̀ ìmọ̀tọ́tọ̀ kíákíá bí wàá sí àkọ́kọ́ gbé agbadé jẹ gbọ́dọ̀ kájú lọ di orí kalẹ̀ kó o sì bẹ́ ní orí kalẹ̀ rẹ̀ títí tá a lè balẹ̀ ní orí kalẹ̀. ìyẹn ní gbígbà àbújá kò sí. ẹ̀sìn mà ìgbé ìgbà tó wá orí kalẹ̀ ètò kọ́kọ́ bẹ̀rù lọ́wọ́ wọn ti tẹ̀sí ẹ̀ nígbà tí ìgbà yìí ti tẹ̀sí ìjọba ti wà á bá àrètí kalẹ̀ ní orí kalẹ̀. ẹ jẹ́ wọn mú ìtumọ̀ wá ìwọ̀n wa torí wọn mú bàjẹ́ iṣẹ́ tí ò lẹ́mìí la iṣẹ́ tí ò bá ti lẹ́mìí la kìí sábà ti rọ̀. Òjò wípé kí n máa kí n máa fi ara kírun kí n máa ṣàkíyèsí bọ́nà ọba rẹ̀ òjò kí n máa kọkàn ró wípé mo ń rí ọ̀rọ̀. tí mo bá ń fara lásán tẹ̀lé látàrí pé mo wo ìdí kò ní kàn tí mo bá fi lè mú ọ̀kan kúrò lára rẹ̀ èmi gan alára fúnra ara mi ṣé máa ń lè fúnra mi ní ládàá sí ẹni sí sàlámù sí wọ̀n wá tipátipá ní ti pọ̀ wá wá tẹ̀ kéèyàn bá sàlámù sí. torí pé ìrún náà ké sáà tó tọkọtọkà kò sí ṣe sí àrísìn bẹ́ẹ̀ ìyẹn sara rẹ̀ jẹ́ ilé ìlú wọn fà ló kẹ́kẹ́ tó wá dúró bẹ̀ òní ma wá ti ta lójú ó tó bá tẹ̀ òní ma ta ló tẹ̀ fún tó bá forí kalẹ̀ òní ma ta ló forí kalẹ̀ fún ilé ìlú máa ń bí kákí ló máa ń bí kákí jàbújàbú nínú pípa alábàlẹ̀ pẹ̀lú pípa kàbá lọ ìtumọ̀ púpọ̀ mọ̀ wá sílẹ̀ lórí ìwà ọlọ́dà àtọ̀rọ̀ ìdílé àtọ̀rọ̀ bóòlù ti ní ti bẹ́ẹ̀ ṣùgbọ́n ló dá mi bóòlù ti ní ti bẹ́ẹ̀ ṣe ló dá mi àkọlọ́ bá tó wọ̀ ìrọ̀ mi lọ́rùn sí ìjẹ́ tó mọ̀ mójú tó ti sẹ́sì kan ní kókó àti ní gbangba yóò sì máa ṣe nítorí ti ẹ̀ kan kíkà ní ìrọ̀ mi wọ̀lẹ̀ má ti bá ti ń tó máa ti fọkàn tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n ti ká ṣe fún àwọn àkọlọ́ ìdìnnà sí ọ gbogbo wàhálà burúkú tí ṣetán máa ń sọ sáwọn ẹ̀rọ kẹfì máa fi bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ òní ráyè lára rẹ̀ eléyìí àwọn tí wọ́n máa rí ìsinmi tí wọ́n máa bí ìsinmi fún ọ. ìwọ yàtọ̀ sáwọn ẹni tí wọ́n ti kún ìbá nísìnyí wọ́n á ti sáwọn nísìnyí yàrá rẹ̀ wọ́n fún ọ̀tún láti kó wọn láti kó ẹ̀dájà ti ká lọ fún mi jáde. ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ìrún ti ti sinmi fún un kò ní fẹ́ kọ́ sálámà. tọ́ba tó túmọ̀ sí kílè máa mọ̀ tó wá sálámà sálámà tó wá ń wá náà wà pé kó tún ọ̀sìn ìrántí àìrán yìí tó ah, túmọ̀ sí bẹ́ẹ̀. torí ẹ̀ wọ́n ní kó forí kalẹ̀ kó wá sẹ́kù ní forí kalẹ̀ títí tó fi ní ìfarabalẹ̀ lórí forí yẹn. ثم ارفع حتى تطمئن جالسا lẹ́yìn náà torí sókè lẹ́yìn náà tó ti forí kalẹ̀ máa wá bẹ níjókòó yẹn títí tí ó fi ní ìfarabalẹ̀ lórí ìjókòó ìjókòó ti ń bẹ láàrin ìforí méjèèjì eléyìí tọ́ka títí tá a bá rẹni tó kírun tó forí kalẹ̀ tí ò fi ìjókòó la ìforí kalẹ̀ méjèèjì kí wọ́n á ti ní ìdájọ́ fún un rẹ̀ á pè rìn àti bàjẹ́. nítorí ìrún tá a kí tá a fi ọ̀kan nínú orígun lẹ̀ láì mú wá ìrún bẹ́ẹ̀ ò lè dẹ́rùn tó ṣe kí ni tọ́lá làásìá. torí ẹ̀ ẹni tí ìjókòó kọ́ farabalẹ̀ láàárín ìforí kalẹ̀ méjèèjì títí ló ń ṣe ra rẹ̀ onítọ̀ọ́ òkè rọ̀. ثم اسجد حتى تطمئن ساجدا لين أقولك لك تجدو في قرابة ترى لو في لين أقولك لك إلينا ثم تبين ẹnìkan ó sọ ẹgbẹ́ níbi kásáàtì fi hàn nípa àforíkalẹ̀ tọ́lọ̀ ní àrùn méjì méjì nínú máa ń pàpọ̀ ọlọ́kan má sọ pé kìí lòkè òun bẹ́ẹ̀ ni ìmáà tó kírun fáwọn èèyàn tó wá gbàgbé forí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú ọ̀kan nínú àwọn aráka àwọn wọ́n ti subhanallah ìgbà tó parí ìrùn iná tó ti wá ṣe sùdúrù sáà síwájú kó tó rí kọ́tálámà lérò wípé títí lọ́dà bí ẹni pé òun gbà kéke súrà lẹ́yìn fàtíà òun ní sùdúrù sáà wò ti gbé kò gbé nǹkan kan torí kò tiẹ̀ lágbára rẹ̀ tẹ́ ẹ máa fi orígun sílẹ̀ nínú sùdúrù sáwò rẹ̀ torí ẹ̀ ìmáàmù tó ti bẹ́ẹ̀ kó ti ra ìrùn rẹ̀ káyọ̀ ọ̀pọ̀tọ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó ti pé tí bá ń gbéra káàtì parí o wàá forí kalẹ̀ nínú àtayá tó ti rán létí o wàá forí kalẹ̀ ní ìmúṣẹ́ wàá tẹ̀ wá fún àtayá sí wàá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù. tó bá ti ṣe bíráka kínní lọ bíráka kejì ló ti ṣẹlẹ̀ bíráka kẹta tí wọn bá bíráka kẹrin bíráka mẹ́rin ló ti ṣẹlẹ̀ á lè padà sí bíráka yẹn wọn ti ká tó ṣe wàá bíráka yín dípò èyí tó ti gbàgbé tó tó ń gbà yẹn yẹn bíráka kejì rẹ̀. ilé ìwé wa mọ̀ pé ọ̀nà ẹ̀ ló jẹ́ kápá kéèkì wípé ọ̀pọ̀ nínú àwọn àyè tí ń kírun fáwọn èèyàn bẹ̀ wọn kọ́ Bàbá kò tóbi ló mú àdúgbà Ṣé wọ́n kàn án? wọ́n là kàn án? Wọ́n lè mú wọn. Wọ́n lọ kalẹ̀ lórí wọn lè mú. máa ń lọ́dọ̀ wannan da ya kowa ma zurban musulman ibn amin الناس أقرأهم لكتاب الله li kitabillah انتم القران الكريم الامام يقول يعني الامام اقرأهم لكتاب الله لولا الفقهاء غير المالكيه من اقرأ الصحابه افقههم انتم القران الكريم الامام ولم مما نكوفيه إذا يؤم الناس أقرأهم لكتاب الله أي أفقرهم bẹ́ẹ̀ máa má lè gbọ́ ẹ̀kẹ́ ẹ̀ ibà ni tó tó ajá èèyàn kí wọn ọ̀rọ̀ jọ kó lọ́ mà nípa òbí jù wọn lọ́dọ̀ náà àwọn ìbámu àkàndá àwọn ọ̀dọ́ àkọ́rọ̀wọ̀ àkọ́rọ̀wọ̀ fífi tẹ̀lé ìrà àrùn tí wọn bá wá dà rúbọ tó kí láwọn ọmọ fi tó sí i. tẹ̀wọ́ láti ẹ̀rí wọ láti dẹ́mẹ̀ láti rà àtà ìdẹ́gbẹ́ wọ láti hà ìdẹ́gbẹ́ ọmọ tí ó gé lọ́sìn irú wọn pọ̀ wọn wá gẹ́gẹ́ ẹnìkan ló tún béèrè ó ń lu àwọn ọ̀fẹ́ yẹn lè máa mú àwọn àti àdéhìí fún wa wọn pọ̀ dálẹ̀ wọn lè dáhùn mú tàwọn tí ó ní mà nípa bá àti èèyàn lò nípa public relationship ìtọ́lọ̀ public relationship ni á ní nígbà tí ìjọba wọn á dàrú nípa ẹ̀sẹ̀ ẹ̀fẹ́ olè máa ń bẹ̀ yóò pàdédé rárẹ̀ lọ bá a ti ṣe tu àná. Ah, ẹsẹ̀ lélẹ́yìn yìí sẹ̀sìn ẹjọ́ bá tẹ lọ́rùn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ bò àwọn olùdílé. bẹ́ẹ̀ náà ni àwọn jọ̀ọ́ náà àwọn àmukata tọ́kù fẹ́tì náà ló fa ló gbogbo àwọn àmukata kábọ́ kò yẹ ẹ̀sìn wa. ọgbàgbé láti jókòó ní ẹ̀yìn bá kàkejì láti sàtáyà mọ́mú tó á àti mọ́mú dìde ẹ̀ wá ti subhanallah subhanallah subhanallah ìmáàmù kan bá rọ̀ lọ́sọ̀rọ̀ wọn á ní gbogbo ìjẹ́ náà wá tó ìrún rákà títí ìmáàmù kíkí rákà kẹta jókòó lọ́wọ́ burúkú. ó tún kí wákà kẹrin kò sẹ́ tó dìde. Nǹkan kan ní ọ̀kan ní olóko wọn sùn di gbígbà ní ọ̀fẹ́ àrí sọ̀rọ̀ lórí rẹ̀. Àmọ́ ṣe bá ti wẹ nìkan pé múrù ìbáyọ̀ láàrin jẹ̀mọ́ lọ́dà nígbà tó ra ọmọ kí ó. So òun á jókòó. Ó jókòó kí wọ́n ká ara rẹ̀ kalẹ̀. Dípò kó dìde náà ní sọ, "Hánà lọ!" Ṣé ọ̀ká yẹn náà? yàrá àjọpọ̀ ló ti káàdà bó ti ju ìwọ́n mú tòmátò ẹ̀rí kẹ́mọ̀ títí lè máa fi kíláka kẹta ó fi kíláka kẹrin àwọn tí wàá jókòó ti sọ̀rọ̀ àrùn wa ẹni tó wá kú wọn sòdì ọ̀ tí wọ́n lò fún ọ̀rọ̀ anímọ̀ díẹ̀ ọ̀wá pè ìmọ̀mù náà wà mẹ́ ọ̀fẹ́ fi hàn pé àníyàn máa lọ lé kí ó ọ̀wá pè ó ní ẹ̀dá kan ọ̀rọ̀ kan lọ ṣẹlẹ̀ sáǹtì pàmpà pàmpà báwo níbi ẹ̀sìn ọlọ́ tó ó ní ọ̀sá nàárẹ̀ ti dà sọ yìí wípé àwọn àkànwá jókòó àti ìmáàmù akọ ìmáàmù bá àrùn lọ fún wa yẹn. ẹ ẹ ti dìde ìhà àdìde o. so àwọn akẹ́kẹ̀ẹ́ sàlàyé fún ata ráì á imam yóò dáa fún ọ ráì hundred percent àmẹ́yìn ẹ pè lọ hundred percent á ara rẹ tutù ọ fẹ́ pa kó àwọn èèyàn lọ rẹ dá gbọ́tọ́ àwọn èèyàn náà wáyé ẹ̀jẹ̀ máa wá máa wá kò kalẹ̀ tó láì máa tán tó tó máa wá tó lọ sí لا إله إلا الله ẹ dákun láti mọ ẹrí tó sọ ọ̀rọ̀ yẹn pé àwọn ẹrí ni ẹ máa lọ ní jó lọ́wọ́ ìjọba ìrìlẹ̀ wa ti mẹ́rin mọ̀ àdìsí ọ̀gá ni ara wa lé àdìsí ọ̀rọ̀ sọ pààrọ̀ yìí ẹ̀rí gbàgbà àdìsí Abdullahi Masoud Kent náà. ẹni nǹkan mẹ ẹni náà lọ máa bó ẹ sọ pé yà láti wọ́n ti sọ̀kọ́ tó dé wò padà ẹ̀ na lórí ìdílé yìí lórí ẹ̀dẹ́ ọ̀dà assignment nù ní ọba tó tẹ̀lé ìdílé kéènì àbí sáré ó ti ń kọ́ so Yeah, that is what you're supposed to But I pada Nah. Ah, don't yii yẹ fẹ́ lọ wá ìdílé lo نعم عبد الله ابن عمر باو ابن عمر باو ابن عمر بعدين بعثار قال عبد الله صح عبد الله ابن بحينا حديث صحابي لو صوت قال عبد الله بن أبي رفاعة يقول لي أنت anabi wa gbà pé wọn ò jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ wọn ti dé àwọn yàrá ti subhanallah anabi bára wọn kó sáré lọ bá ẹni kẹtọ kẹsẹ kẹsàrí lọ bá nígbà tí anabi wa parí ọ̀rọ̀ kó tó gbọ́ sálámà wọn forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọn forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì torí ẹ̀rọ ti dẹ́ pé ní rí jókòó àtáyà alákọ̀ọ́kọ́ nínú àdéhùn nítorí pé kìí ṣe rukunan min arkani sọlá torí tó bá jẹ́ rukunan tó iná òòlà yóò lọ rọ̀ṣọ̀ lórí sẹ́wọ̀n tó bá jẹ́ pé orígun mi nínú orígun òun ìforíkalẹ̀ gbàgbé ò lè gbé ìforíkalẹ̀ gbàgbé ò lè gbé. ثم افعل ذلك في صلاتك كلها lẹ́yìn náà bá a ti sọ yín ní kó o máa ṣe nínú gbogbo òrùn rẹ o tí ọkọ ti sàlàyé látàkà fún un bèbè tẹlẹ ha dá báàmì irú ìta sọ yín kó o máa lò nínú gbogbo látàkọ kan tó afurasọ kò sábà àwọn méjèèjì wọn gbé jáde síbẹ̀ yìí fìmọ̀ wọn àwọn náà ń sáré àwọn tó rà mẹ́fẹ́ fà pẹ̀lú ìmáàmù Ahmed àwọn ni wọ́n gbé jáde wọ́n lọ́pọ̀ lé Bukhari ṣùgbọ́n gbólóhùn yìí ìmáàmù Bukhari ló gbé jáde. Ibn Majah nínú rìwáyà tiwọn fẹ́ pé àwọn ẹni tí wọ́n gbà wá nínú rìwáyà tó Ibn Majah àwọn náà làwọn tí Muslim máa ń lò wọ́n nínú àdéhùn tiẹ̀ nínú rẹ̀ hàtà tọkùnmá iná kọ ìmà ìgbé ńgbà tó bá tún dúró náà wàá dúró títí tí ara yóò fi balẹ̀ nídùú حديث رفاعة ابن رافع رضي الله عنه قال الإمام أحمد حديث ابن حبان ولو عن حتى تطمئن قائمة قلوا لنا تسواجه بين إمام الطبراني وطبي رواية رفاعة ابن رافع جاد من المعجم الكبير من riwaya من bẹ̀rẹ̀ الإمام أحمد فأقم صلبك حتى ترجع hatta tarji al-ibọ kò gbé ẹ̀yìn rẹ dúró dáadáa tí gbogbo egun fi padà sípò rẹ yẹn kí ńgbà tó bá dúró wàá dúró dáadáa wàá tó ọ̀nà ro láti rò kó títí tí gbogbo egun ìpadà sípò rẹ tètè ní kíákíá lọ́mọ lọ. alimami Nasa'i àti Abu Dawud àwọn gbé jáde nínú àdìsí rìfáà kan إنها لا تتم صلاة أحدكم حتى يصدق الوضوء كما أمره الله تعالى إما الكريم يكبر تكفيتي وفيسي ألوالا تاريك جدي ولو بات شكين ثم يكبر الله تعالى لين يصي الله أكبر ويحمد ويحمده يصفينكم ويثني عليه yóò fi yóò yan lọ eléyìí ọfà ìyapa náà nà ọkọ àwọn nígbà náà bí ọsọ pé yóò fi fàtí àjù tètè bíi lásán àti tàní ó ti tó rárá o ẹni tó bá mọ fàtí àké kò tó fàtí àlọkè o àmọ́ ẹni tó bá mọ fàtí àké gẹ́gẹ́ bó ti wá nínú fẹ́rọ àbùdá àtàwọn míì wọn àbí kọ́ ẹni tó mọ fàtí àké kíkọ́ máa sọ kí ni subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم من أنا بفوق القمع ويقول سيصنع بعض سورة ولاد موتتو وتدقوا فاتحة سورة سيصبح أنتم فاتحة في كيتوك فاتحة في سنة قولون قلتوك فاتحة إن هو لما في سنة رواية إيش سيصبح كتير عاول الفتاة àdúrà tá a fẹ́ fẹ́ràn nígbà tá a ti mọ̀ fádùn àdúrà tó fẹ́ràn gẹ́gẹ́ bí mo lè sọ àná. bìdẹ́lì àwọn ìlú ayé tó wá wọn àbí máa ń bẹ̀rẹ̀ lọ́nà pẹ̀lú kíni alihamudulilayi rabbil alamin. torí ẹ nínú gbọ́dọ̀ tó ń tọ́ka sí hà nítorí pé nínú fatiha hamdun wa sana'un lillah. alhamdulilayi wa sana'un alayhi nítorí wà nù fatiha nù fífọ́pẹ́ fọlọ́ yíyan lọ náà lọ́wọ́ nù fatiha tuma àbí kó ti dẹ́ wa sana'un alayhi wọ́n ní ti pẹ̀lú kíni ẹni tí ò máa fatiha àti àbí nǹkan mìíràn subhanallah وفيها من الرواية إمام فإن كان معك قرآن فاقرأ فالقرآن ما بيتلو لك بتوصل على ليله فالقرآن ما بيتلو لك وإلا فاحمد الله وكبره وأهله توبة أخر كانوا أسماء بكم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر وصلي وصلي وصلي وصلي وصلي وصلي káàkiri bá ti pèsè rẹ̀. nínú ìwádìí àti àbìdá wò làhìmà fún wa tán ẹ eléyìí ò fi yọ àǹfààní tó wà nílẹ̀ gbọ́dọ̀ ní mọ̀ fún wọn fún wọn ìwádìí ìwádìí náà fẹ́ ti pè é pé ẹlòmíì tọ́ba yọ sọ bẹ́ẹ̀ torí pé lẹ́sẹ̀ mi láti ta ọ̀sọ̀ kò sínú àjọ ìwà specialize nípa òfin ọlọ́run àǹfààní tó wà nílẹ̀ gbé tí àdéhùn bá àwọn bùkárì àti mùsùlùmí kò torí pé kọ̀ọ̀kan mú ìwádìí àti bùkárì àti mùsùlùmí kọ̀ọ̀kan fi tẹ̀lé nítorí pé wọ́n ti wà ọ̀tẹ́ǹtì lóòótọ́ ìgbà tó bá ti pé gbólóòtọ́ fẹ́ lò fún akọ́dájọ́ kò sínú ìwáyà tó bóyá gbólóòtọ́ fẹ́ lò fún ìdájọ́ sínú ìwáyà tó lè lọ wà kò sínú sí bùkárí àtúnṣe ó ní láti padà sí ibi tẹ́lẹ̀ mi yẹn kó mú tiẹ̀ wá bó ti wá kọ́ wá ti wádìí ṣé ìwáyà ti tẹ́lẹ̀ mi sí iná fẹsẹ̀ nílẹ̀ àbí ọ̀fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n pé jẹ́ wá ìfẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ẹni lórí tó wà ní Buhari àti Muslim èyí tá a ti kú káàtà láti gbọ́ àwọn náà yìí torí kí ọ̀rọ̀ táwọn ẹni bá a sọ kó lè wá yé wa torí rẹ̀ ìlọ́pàá làwọn olùmọ̀ọ́kẹ́ ń sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́tà ń pè ní mustakhrajat al ó bí àwọn tíra tá ń pè ní kíni mustakhrajat bí Bukhari ti ṣe wà. wọn náà lọ sí ìwáyà àwọn àdìsí ìwé tó wà ní Bukhari gbọ́ náà tiẹ̀ ní Bukhari wọn wá gbólógbóló wọn ní tiẹ̀ òbí nígbà tí wọn náà bá bẹ̀rẹ̀ sí ìwáyà àwọn àdìsí yẹn tí mo jẹ́ ti gba ti Bukhari wá ìní tiẹ̀ náà lè mú gbọ́ gbọ́ ilé bí àǹfààní tó pọ̀ nínú wa ilé nínú iná ìdá ọdún máa ń tọ́ka tó tún wá nù lùwáyà tó tún wá nù lùwáyà tó tún wá nù lùwáyà tó báyà tó wá nù lùwáyà tó ti nà ó kíra tó ọ̀pọ̀ kọ rẹ̀ rí wọn ìwọ lọ bí mùsùlùmí tó bẹ zá ọ bóyá nù rẹ̀ ló ti wá wáyà tó ká tó ní bẹ zá wọ lọ mà ṣùgbọ́n ọlọ́gba lùwáyà tá a fẹ́ lò ìwà kápẹ́tù rẹ̀ torí ẹ̀ gbogbo tó ń tọ́ka sí ìmọ̀ ẹ̀yìn tó ti pàtàkì nínú lùwáyà tí a fi dọ̀rọ̀ na náà na ké fatia ẹ̀rọ káàdé nù bùkárí lẹ́yìn náà ké fatia wọ́n bí máa ṣe àwọn ọmọ àkótó fẹ́ ike ẹ̀rọ bá láyé fún bẹ́ẹ̀ tó lẹ́nu sọ pé sọ̀kíwù ló ní mà nípa tí ó sì jẹ́ni tó majority àwọn tó ń kọ ìmọ̀tòk tí ra wọn fún àgbàwò lọ́wọ́ àwàdì wọn ibẹ̀ ni wọn ti sábà ń lò bẹ́ẹ̀ tó gbé tí ra ẹ̀ fún àwọn àdéhùn tó ní gbogbo ẹ̀rọ àmì torí ẹ̀ àbùdá wọ́ọ̀d kábíyànjú láti rí pé àmì ti ra rẹ̀ láti ní táwọn yòókù náà àbí táwọn ọ̀tá wa سبحان الله الإمام الترمذي رحمه الله سبحان الله عن ظاهر كله بقواديس وتقوم في صحيح حسنا صحيح صحيح القول تقوم في حسنا لا نعرفه إلا من هذا الوجه حسنا غريب حديث ضعيف جدا لا يفهم عن ظاهر ابن حبان رحمه الله أردت أن ثم بما شئت tó bá kapájà kàkà tó bá wọ̀ ẹ̀rí nínú tàbúdà ó gbé máa ṣá ọ̀wọ̀ kí n tọ́nà bá bá gbà lérò fún ọ láti rí ká nínú ti ibùdó ìbá kàǹtọ̀ ọba fẹ́ ẹ̀yìn sì ti mọ̀ pé wọ́n má ti ṣe owó náà ìlà ìmẹ̀ṣọ́ ọ̀wọ̀ ọ̀rọ̀kọ̀ láàrin ẹja tó mẹ́rin lónìí. eléyìí jẹ́ àdéhùn àlùmọ̀sí òkọ̀lá àdá. ti ti mọ̀ kẹ́rin máa ń lọ wí ọ̀hìn ọ̀rọ̀ àti àwọn olùmọ̀yẹ́kù ti ṣe sọ wọ́n ní gbogbo dára ti tọ́ka fún arákùnrin yìí tó wá ìṣẹ̀lẹ̀ nínú àdéhùn yìí níbi ni gbogbo wọn jẹ́ kí ni wajibatu sọ̀rọ̀ wà àrùkàánù wajibatu sọ̀rọ̀ wà àrùkàánù lórí ẹ̀ ẹnì kú ọ̀gbọ́dọ̀ bí àdéhùn yìí tẹ̀ lórí àtúnṣe pé nígbà tó sọ̀rọ̀ bàbá ẹ̀ adébẹ̀kẹ̀ bá nínú àwọn kan tó jẹ súnà àwọn kan tó jẹ súnà wọn ní wáńbì lórí pé dáńtàlà ní wáńbì àwọn nìkéni àwọn ọ̀ràn àyàrùn àwọn ètò ìfipá gbọ́dọ̀ bójú tó kí n wọlé bàálà láàfíà ọlọ́run máa kó fún wa ní àpòyè tó péye nínú ẹ̀sọ́ wa lọ́ọ̀ fún wa lọ lórí àti máa fi olùdá àpò yìí fi wà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ìgbà tí ọkàn èèyàn sí lórí ẹ̀ kò sí gbàlá ẹ̀ ẹ̀ ti ti ra ẹ̀ gbà. ẹ̀ bí ẹ̀ ń kírun lọ mẹ́rin àti tó ń kírun náà ọkàn ò sí lórí rẹ̀. sígbà láyé wa ń bẹ títà tuntun kí kò sí. because kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run fákìrì ọ̀ràn yẹn kan lẹ́ẹ̀mejì lójúmọ́ ló kọ́kọ́ ràn yẹn náà láti ọ̀ràn yẹn kí ọ̀ràn yẹn kí kí ló tẹ̀sán kí sábà kọ̀kọ́ mi hà lẹ́kùn bẹ́ẹ̀ lẹ́kùn léèyàn wò sí lẹ́nu ṣẹ̀dá torí ẹ̀ ọyọ̀ kan náà kò mọ dúdú dáadáa. Alábàárà àmọ́ àmọ́ àdéhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè bí wọ́n kọ́ sọ aláǹfààní. ẹni tó sọ lẹ́bi ẹ̀yin ò ní wàhálà ẹni tó sọ lẹ́bi ló láwà. ẹ̀yin ò lè pè kàkà kọ́ márùn-ún kàkà kò sí ti tó lè mú pé ìyá ìyá ìyá ò lè lágbára sí ẹ̀mí rẹ̀ ní kọ́ máa rò sẹ́yìn ìgbà ìgbà. ṣùgbọ́n tẹ̀sí ìlú wọ̀pá ẹ gbìyànjú láti dín ìrònú yín nípa àtàmì tó yàtọ̀ sọ́nà nígbà tẹ̀ máa ń kí ọ. èèyàn gbìyànjú láti kó ọkàn rẹ̀ níjànú láti tẹ̀ máa tó orí tó ọ̀sẹ̀ lọ́wọ́. ìrònú àwọn ìkírọ̀ ọ̀gbà tẹ̀mí jẹ́ ọ̀ tó kọ́kà máa ti gbé ọlọ́dún ìgbẹ́nu àtúnkà padà máa ti gbé ọlọ́dún ìgbẹ́nu àtúnkà padà títí tí ó fi jẹ́ pé ètò ìgboro tọ́lọ̀ lọ́pọ̀ jù ìbára ẹni tó wà ní sọ́kà fi yé wa nínú àdé tí kò sí bẹ́ẹ̀ sì kírun tẹ́ gbàlagà rẹ̀ kan nítorí pé èrò èrò èrò oríṣiríṣi náà máa wá sí ẹ lóṣù nígbà tẹ̀ ń jọ báyìí tí wọ́n fẹ́ tọ́ka sí wọn tí wọ́n fi gbé náà tí màá bá ka ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta rẹ̀ pátá tó bá mọ tó wà mọ tó rà fún mi nǹkan rẹ̀ tó wà máa rí pàṣẹ tó mọ. tọ̀tọ̀ tọ̀tọ̀ tọ̀tọ̀ káká tí ó tí ìmáàmù kàkà máa ti jẹ àbí kájọ máa kà pẹ̀lú rẹ̀ nítorí pé ìrun là ń tí a ti náà lọ́wọ́lọ́wọ́ ní ibi pa wà ní ẹ̀kọ́ torí délé ọ̀gbọ̀dọ̀ pàtẹ́lẹ̀ ọ̀gbọ̀dọ̀ pàtẹ́lẹ̀ mi máa ń kú wàá tẹ́tí láti máa gbọ́ kéńké nítorí àyíká gbọ́ lábẹ́ òṣìṣẹ́ rí à láti ké fásitì à gbọ́dọ̀ kó ti gbé ìmọ̀ràn tó ń ké súra lọ nítorí pé àti ìtọ́tọ́ kàtúkọ̀ àti kàké fásitì à nínú ìrànwọ́ fi lálàáfẹ́ náà wàá tètè ké. Thank ìyẹn ní kí ìmọ̀ àkókò olùkọ́lá pàṣẹ ìlànà lẹ́gbẹ̀ẹ́ wọn tàtà ayá ṣé rákà méjì ní òkè fún ni àbẹ ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan ní òkè fún ẹ̀yọ̀kan ní òkè fún tí ìrùn lọ́kù pé mẹ́rin wọn tó bá ké ẹ̀yọ̀kan yóò tàtà ayá yóò sálámà lẹ́yìn tí sálámà yóò àforí kalẹ̀ lẹ́ẹ̀mejì. àrùn àrùn láàrin wọn ní kí ni àyàtọ̀ láàrin ẹ̀yìnmáàrún wọn lọ́wọ́ láti sàlàyé rẹ̀ lọ́jà òkú. Àwọn tí àwọn máa ń bá lẹ́wọ̀n á tó pé látàrí pé ìmọ̀mù wa ó fẹ́ yí ẹgbẹ́ yìí sí ìjọ tó wá sí náà ní orí kí ni wọ́n ṣe sí kí wọ́n ṣe sí ní. wọ́n tún ìmọ̀mù pé látàrí àtúntò tó ṣe lórí ìmọ̀mù wa dáhùn pé náà tó bá tó gbàgbé lóhùn sí bẹ́ẹ̀ ìwọ̀n àbájẹ́ tí ó forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù toro sọ̀rọ̀ lórí ìrànlọ́tà ìgbà àmọ́ tó bá kọ́ màmá sí náà ní ìrànlọ́tà torí kó ti di ọ̀rọ̀ tí ìta àwọn ọ̀rọ̀ lánàá náà. Ṣé wàá wà ní ipò sùjú? Ṣé àwọn àdéhùn tó pọ̀ jù wọ́n sọ fún àwọn ọ̀pá àtẹ̀kọ́? Àdéhùn kan sọ fún àwọn ọ̀pá àtẹ̀kọ́. Torí ẹ̀ ní ẹ̀rọ ọ̀pá àtẹ̀kọ́ nígbà kan tó sì yà lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìṣèjọba rẹ̀ ó ṣẹlẹ̀ fún mi pé mọ́ṣáláṣí kan obìnrin kan pé yóò sábà ní ìgbésẹ̀ kí ọ̀nà ìjùmọ̀ nígbà tó ṣe ìrìn òjò. dáadáa ẹgbẹ́ pọ̀ bẹ̀rẹ̀ láyé òfin ọlọ́wà ẹ̀yìn náà ni ọjọ́ sí nígbà tó máa ń kírun kọ́lá kó fi pọ̀ nǹkan àkọ́kọ́ rẹ̀ máa fẹ́ kírun àbọ̀n àti bàbá rẹ̀ máa fẹ́ kírun kí ó dùn lẹ́yìn lónìí kan àbí ìdílé ọ̀sán láti rìn mọ́kànlélẹ́gbẹ̀ẹ́ kò sí tó bá ní pẹ̀lú lẹ́yìn sáfù ọ̀tá bá obìnrin ọ̀tá obìnrin ọkùnrin lọ́tà bá nà ọ̀rẹ́ kọ́kùnrin tó bá dá dúró ní sáfù obìnrin ọ̀rẹ́ kò sọ. Ìlànà lọ sí. Àní tó bá rọ̀ lọ́nà nínú àgùrá tí ń bẹ lórí ìlànà ìdìbò torí pé ńgbà mi ìgbàlá dé ni màá dá wàhálà rẹ̀ àní kò ké tó bá wà lórí rẹ̀ fa tó kí ni wàhálà tí wọ́n fẹ́ gbá kùránì lọ tí wọ́n fẹ́ gbá kùránì wọ́n fẹ́ ká gbogbo wọ́n fẹ́ kí gbogbo àkùránì nígbà tó bá kí ọ̀gá máa ké lọ́rọ̀ wa ti kí kò sí lọ wọn kò sí náà ọ̀fẹ́ gbé lẹ̀ ó tún pàdé fúnra rẹ̀ ó tún máa wá dúró dé ẹ ti sì mà nígbà ọ̀pọ̀lọpọ̀ tó bá gbé àkùránì nǹkan lọ́sí máa ń ṣe kò níjọ àkùránì bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ èmi tó máa ń kíkọ́ àlórí rẹ̀ náà ń lọ́wọ́ ṣe á ti kúrò ọ̀la àti kúrò ọ̀la kíkọ́ pọ̀ ṣé bá fẹ́ dúró pẹ́ ni ṣé kúrò àwọn àkọ́kọ́ láti má fi nọ́mbà Rárá balẹ̀ ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wà ló wá tó dáadáa. Ẹni kò sáyé kọ́ ìjọba alhamdulilá ọ̀gbìn àti ìrànlọ́wọ́ Ọ̀rọ̀ máa rọ̀ pẹ́kẹ́ bá jẹ́ tẹ́lẹ̀ yìí ó rí mi wọ́n sọ pé ó rí mi lẹ́tọ̀kọ̀ sọ̀rọ̀ lẹ́tọ̀kọ̀ lẹ́tọ̀kọ̀ ni pé tí islam bá fi àyè irú rẹ̀ lẹ̀ kò sí irun fẹ́ kì í fẹ́ gbanu láyé kí ló kàn bẹ̀ òfin lọ ọlọ́dà sí àbí òye ọ àti pé ìrún tí wọn kí dé oníkọ́ máàkì rẹ̀ àti pé oníkọ́ máàkì rẹ̀ kí tí wọ́n sọ lọ́dún sọ lẹ́sẹ̀ kékeré torí de ilé ẹ̀dá ọ̀fẹ́ máa rán sọ ọ́ tó yà á jọ ìlà. yàtọ̀ sáyẹn bí wà máa lẹ́kọ̀ọ́ yàtọ̀ wà yàtọ̀ wà tó bá lè sọ wà oṣù lọ olóyè sára yóò sọ lọ. ìyàrá yóò gbọdọ̀ rí nǹkan lóṣù kọ́ máa dà kọ́ máa sọ. olùdíje sọ pé gbọ́dọ̀ bá àná ibi sọ̀rọ̀ ibi sọ̀rọ̀ àwọn ènìyàn ẹ̀ka ọ̀wá ní mọ́tíláṣí ọ̀wá ń ká àwọn mi ọ̀wá ní mo ti lọ́pọ̀. torí kó fi ibi kọ́lẹ́ kó tà sí bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ó sì ṣe ti káàkiri ti òye ìwà àbọ̀lọ̀ kí ọ̀ràn ẹ̀ lẹ́ẹ̀mí tó lójúmọ́ wàá kí pẹ̀lú ẹ̀mí tó náà fi láàrú pé eléyìí wọ́n pè ní ìhádẹ́ tó sọ̀yà kó o ti kí ọ̀ràn tó wọ́n á tún yìí kì í sọ̀ràn ẹ̀ lójúmọ́ ọ̀ náà. ọ̀rọ̀ ayọ̀ ọkùnrin tí kò bá péye lọ àlọ́ kí ọ̀ràn kí ló ń tẹ́lẹ̀ mọ́ kíláàsì.

sílà báyìí lórí bẹ́ẹ̀ yẹn náà sílà. Wọ́n ti kí ìrùn báyìí. jà lọ́dà rẹ̀. nítorí pé àdàbí sọ̀rọ̀ bá àdùn sẹ́nà sọ ìwé lọ pé mẹ́tò sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àti ìlànà tó wọ́n á ti gbé ọ̀rọ̀ sáré fún ọ̀rọ̀ yẹn àkọ́rọ̀ rẹ̀. ṣùgbọ́n tó wá pé tó ti ti pọ̀ díẹ̀ lásán ló kù tó fi parí rẹ̀ wọ́n á tó lọ pẹ̀lú àmà rẹ̀ kọ́kọ́ ara rẹ̀ bá rẹ̀ tó lẹ́ ti parí rẹ̀ tọ́lọ̀ náà. Àwọn ọmọ kíláàsì ń sọ́kùn wájú òsìkò ẹ̀yin mélòó máa bó olùsọ ajá wà. ọ̀sán tó fi mọ kùlẹ̀ ọ̀sán ajá wà ní òkúlẹ̀ ẹ̀wọ́ nìkan lọ wà ẹ̀wọ́ náà tó sáfù ó dà lọ́wọ́ pọ̀ ọmọ abẹ lọrùn tọkàtọkà pé ọtẹlómi ọwa tó tó di pé ìmáàmù ó kó orúkọ sẹ́nu mi bá ti wá kótó ti kí wọ́n ti di ẹrù kú ọ̀bá ara rẹ̀. àmọ́ sẹ́nu mi ọ̀bá wá ọ̀bá ara rẹ̀. Lọ́tọ̀ fún ọ́pá ẹ̀fẹ́ yìí. Ó lè kọ́ lọ́tìwọ́ tó bá wù ọ́. Tó bá wù ọ́ lọ́dà rẹ̀. Èso ọ̀rá ẹ̀ lè ṣe sọ́nà. kìí sọ̀rọ̀ àti ìṣẹ̀ torí pé lábẹ́ òfin ọlọ́ láàrin fẹ́ ká wà káfíwá rẹ̀. ìgbà sáfù alákọ̀ọ́kọ́ ọ̀dà tó fẹ́ sáfù kejì ọ̀dà tó sáfù kẹta ó sì kẹta ọ̀dà wọ́tò kọ́mà wọ́n á fà mí pé kí n máa wọ̀ máa bọ̀ pétọ̀ ó ti tẹ̀lé ọ àmọ́ kò ti parọ́ sọ ọ lẹ o yorùbá kò sí kò sí ìkàtọ́ kíláàsì rẹ̀ tó bá tẹ̀lé ọ mi bá kú dàáwò mi alẹ́ bèrè wà sáwà kíkà ara rẹ̀ ni lọ lórí àtìtẹ̀lé tọ́lọ́ àti páyọ̀ lọ tó bá ìtòrí kí ọmọ rẹ̀ àrẹ lọ́lẹ̀ láǹfààní àti báwọn tó bá lọ bá jọ dáa ṣùgbọ́n wàhálà kan ṣẹlẹ̀ gbàtí òun bá gbọ́ sẹ́yìn àti fàlàfólẹ̀ láàrin èèyàn tó wà lọ́sùn àtòsí rẹ̀ àbẹ́rẹ́ yìí wa àti fi pọ́rọ̀jẹ̀tẹ̀ sílẹ̀ fún àṣetàn àti fàlàfólẹ̀ fún àṣetàn torí àwọn tíráì láti dì wọ́n tíráì láti di àlàfo yẹn àyẹ̀wò àkùsọ̀n so táyì bá kùsọ̀n tí ẹlòmíì bá ti dé ní ọ̀sẹ̀ kẹta wọ́n wá tíráì láti gbọ́ sáyè rẹ̀ padà wọ́n á rọra sí àwọn èèyàn pé kí wọ́n sún fún ọ tó fi lè bọ́ sáyé rẹ̀ padà nítorí pé kọ́ọ̀rù wa wájú yìí ó lóore fún ọdún kan wà ní ibi tó ń kọ́ lọ. wọn ò sì gbọ́dọ̀ fa ẹyẹ lẹ̀ lóko nítorí pé wọ́n máa ní ti bọ́ padà síbẹ̀ ọ́ padà síbẹ̀ táṣì sáni ọmọ alóbi àǹfọ̀gbà wò. Thank you. sòsìrò mẹ láti kàlà kó lè fún aṣèkọ́ sọ̀rọ̀ làwọn ènìyàn sọ pé láti dàrú fún ìgbésẹ̀ lè ṣe tán ẹ má kàlà kó lè fún aṣèkọ́. ṣùgbọ́n gbà mí ó máa ń ṣẹlẹ̀ pé àwọn tí ẹjọ́ tó lórí ọ̀rọ̀ nítorí táwọn wà pé àlàfo lè fún aṣèkọ́ àwọn náà máa ń tàbí. ìtọ́jú ẹni bá ya ẹsẹ̀ wa kí yíyà táyà ẹsẹ̀ wa kọ́ má tayọ bí ìdìkà wa ti mọ̀ bí ìdìkà rẹ ti mọ̀ ẹsẹ̀ rẹ má tayọ rẹ nígbà tó bá yà lórí rẹ torí tó bá ti yà tayọ bí ìdìkà rẹ ti mọ̀ kò ní rọrùn fún ọ rẹ ẹlẹ́kejì wàá kó nira bá ẹni tó wà ọ̀tún àtòsí nígbà tó bá ti ya ẹsẹ̀ rẹ tayọ bí ìdìkà rẹ ti mọ̀ ìdí nì tó fi jẹ́ pé tí wọ́n bá ń sojú kòkòrò kẹ́ ẹ má fi àlàfo lẹ̀ fún àṣepọ̀ àwọn wá sí ẹsẹ̀ rẹ tayọ bí sẹ́díkà rẹ mà ẹsẹ̀ lómi ọjà ẹsẹ̀ kò ní ràn lọ́rùn ló sì máa kó nira bá ẹni tó wà lọ́sùn àtòsí rẹ̀ bọ́yọ́ nísìnyí òun gba ẹsẹ̀ rẹ̀ pọ̀ fún sí léjìká rẹ̀ ti wà ìgbà tó bá ti gba ẹsẹ̀ pọ̀ tó fún sí bí èjìká rẹ̀ ti wà ó ń bẹ́sẹ̀ yàn ní kara o òun á lọ lé wọn àti wọn lọ lé wọn ó rí bẹ́sẹ̀ òní wọn rọ ọlọ́run láti dúró ó fi mọ fóònù ra fóònù náà torí pé ẹsẹ̀ tá a lé lọ tá a lé lọ tá a lọ mú ní ti nàìjíríà á gbìyànjú láti rí pé àdèmọ́lẹ̀ tó máa ta ọ́ irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tó ń gbé pàtó bá ya ẹsẹ̀ rẹ ó rí pé ọ̀tẹ̀ ìkàmọ́lẹ̀ ìgbà míì kan kì í ṣe yíya ẹsẹ̀ ló fà ló fi tẹ̀ mọ́lẹ̀ wọ́n ta ti fi kí àlàfo wọn bá fáṣọ fún wọn àti ẹsẹ̀ yẹn fi mú ẹsẹ̀ rẹ dáadáa ẹlòmíì alágbára ju ara ẹnu nígbà tó tẹ yẹn yóò máa wọ tó bí o bá bọ ọjà tó bá ti jọ tó bá ti kó ọ̀rọ̀ fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ o ọ̀rọ̀ àyẹ̀rà àti rẹ tó ń gbá yẹn lẹ́sẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ gbà àti ọ̀sẹ̀ fúnfun lọ́rùn. láti ẹ̀sìn kan tó bá fẹ́ lo súnà máa ń ṣe lọ́nà tó fi kórìíra kórìíra súnà táwọn ìrọ̀lá. àbí òye wa. wọ́n ní ẹ̀ma fi àlàfo lẹ̀ fún aṣọ kan tẹ́tẹ̀ ẹ̀ láti pàdé tí ọmọ ká tó ṣe dédé ara wọn tí kìí dé bẹ́ẹ̀ tó ṣe dédé ara wọn tó sàn bẹ̀rẹ̀. tó tó bá ti kan ara wọn ní òní kó wọn kó wọn jẹun lẹ́sẹ̀ kó fẹsẹ̀ rẹ́rìn lẹ́sẹ̀ wọ́n gbà wọn ní kó fẹ́ẹ̀sì ẹsẹ̀ rẹ̀ ẹ̀ ọ̀fẹ́ ló lọ fẹ́ẹ̀sì ẹsẹ̀ rẹ̀ tó wọn ní kó fẹ́ẹ̀sì ẹsẹ̀ pẹ̀lú ìjẹun tẹ́tẹ̀ rẹ̀ bá mi. tẹ́tẹ̀ rẹ̀ ló mọ̀. No, I don't know. wà ń dókòó ìwọ dúró kò sí wà kí lọ fẹ́ fi jẹ́ pé Ala kwe la ha, kwe àwọn àmì àìmọ̀kan ìlẹ̀lẹ̀ ńlá òkú. Bọ́lá àwọn gíláàsì máa jẹ́ bí wọ́n fi fìlà fọ́ lọ. Nítorí ẹjọ́ bá ti fìlà mọ́ kan wọ̀. Ìjọba ẹgbẹ́ ká fi wá sí ìjọba ẹgbẹ́ ọkọ̀ ẹ̀yọ̀. Gbogbo eléyẹn àmì àìmọ̀kan ni. Eléyìí tó jẹ́ pé ìjọba kẹrùn táà jẹ́ fìlà kò tó kí lọ́wọ́ máa gbà. Abẹ́rẹ́ wa, bọ́lá ká jẹ́ fìlà kò sí ọ̀fẹ́ sí ọjọ́ kọ̀ndíṣàn nínú ọ̀rọ̀ torí di eléyìí báyìí àmì láti sọ ẹgbẹ́ tí o tètè lọ́kọ́ mẹ́tò ká fún wájú. ìtànà ti sọ ni pé lèyẹníyẹni mímkọ olùlù àlẹ́mi wọn lọ́la àwọn nílà àtẹ àti màánù ẹni kó tó ká fún abátọ̀tọ̀. sọ́ọ̀kì náà bọ̀ nípa kó dé fìlà kó dé fìlà kó dà tí ó ní mà ó nílà òun lè dàrú lè dàrú má النبي صلى الله عليه وسلم أمر بنوريه إنما أنا بشر مثله أنسى كما تنسى فإذا نسيت فذكرون هي به لمنا ومن بعد كيف من بعد ومن بعد أنا عليه ṣùgbọ́n ẹni tí òde fìlà kọ́ mọ́tò sáfù alákọ̀ọ́kọ́ eléyẹn àfikún ni nínú ètè ìsàrà rẹ̀. ó tilẹ̀ jẹ́ pé ọmọ mùsùlùmí náà ẹ̀yẹ kó lọ́ọ́ àmọ̀ tẹ́fìlà ẹ̀kọ́ máa dé fìlà ẹ̀dé fìlà ìgbésẹ̀ tọ́ta ṣùgbọ́n pé bàbá ti dé fìlà bọ́ sábú ẹ̀ kékeré ṣébí wọ́n dáhùn náà tọ́wọ́ àti dáhùn tó ń gbé ọ̀dà rẹ̀ kékeré kékeré tẹ́lẹ̀ wọn lẹ́wà ẹ̀wà amọ́síláṣí ọ̀nà kò sẹ́ńtò tó lè dàn ó wọ́n ti gbójú kéré rẹ̀ pọ̀ jù tọ́ba wù lójú rẹ̀ tó ń gbé à ìjọba ti jẹ kọ́dà ìbò mi wà lẹ́yìn kí n ṣe fìlà lásán ẹjọ́ bá wí láwọn ní òdìjú ọ̀tá òkú wa. gbogbo lẹ́yìn àwọn àdìsí tó ti wá nípa ọlá tí ń bẹ sáfi láwà ní kírun yàtọ̀ sí káwọn gbogbo ẹ̀ mọ̀ wọ́ àti ọwọ́ lásán. ìbéèrè rẹ̀ ó ṣe ẹni kan jẹ́ pé ìmáàmù àgbàlá ìmáàmù ìyá ẹni tí wọ́n á bọ́ síwájú láti gbé ìmáàmù ìdúró rẹ̀ òun ìmáàmù ti wò fún ẹ̀ ìmáàmù wá dìde fún àlọ́ ní àgbàlá ìmáàmù já òun wà mọ̀ òun tún wá ń fún ọ̀ padà àwọn tó àlẹ́ yẹn fún àwọn ọmọ tó ká mọ̀ bá ó dìde. ọ̀ márùn láti fi lẹ́sẹ̀. ó márùn láti fi lẹ́sẹ̀ lọ́kàn ẹ̀ tuntun rẹ̀ tó kò wá mọ kò wá mọ lẹ́yìn tó fẹ́ fún un ṣe. bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ kó wọn tó láti ẹjọ́ rẹ̀. ẹ̀jẹ̀ nígbà tó dá òun lójú tí òun lè òun wá tó ní ìfẹ́ yìí padà. <laughs> ẹni tó tún rò kó òfin yẹn lẹ́yìn tí máa ń tún náà rò báwọn yẹn tẹ̀lé ni àbọ̀ àtẹ̀lé alhamdulilah kò sí wà lẹ́yìn tí náà lọ́dọ̀ bí ẹ̀rẹ̀ parí. kọ́sọ̀ orin àjò òbí kí méjì orin àjò kò lè wọ yóò fi pè ní mọ́tíláṣí yẹn kó tó wọ̀ rẹ̀ àwọn àtọ̀ nígbà tó ti kí tán wà jáde wà jáde rẹ̀ jíjẹ́ ìrọ̀lẹ́ tó sáńtò wà tó sáńtò ẹ̀sẹ̀ wà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn.